àjàdí ìkọ́ yẹn rèé lórí ètò yìí ètò wa Ojúmọ́ Ire mo ti dẹ́pẹ̀ lálejò mi tátòjọ tú yẹ̀wò lóyìn tájọ gbé yẹ̀wò tí ó dẹ̀ dùn tí ó sì dùn torí pé àlejò mi tò ní ẹ̀rí kí màá ti ẹ̀gbẹ́ mi gbọ́ tí mo rí pé irun yẹn ti yọ kọ́lọ̀ dìbà kan máa mú gbà ṣé costume lélẹ̀ ni àríwá o bàbá mi ẹ káàbọ̀ sórí ètò sálàfíà ni mo bá yín. ẹ ṣe àlàáfíà lè bá mi ṣé fẹ́ jẹ́ kí n fi. ẹ má tẹ̀ natural ni a mọ̀ pé ọlọ́run ni ẹni àgbà ọjọ́ ni tẹ bá wá ti ń wò bẹ́ẹ̀ yẹn ẹ máa rántí ẹni àgbà ọjọ́ ni just a just an image of so called the ancient of days hmm. so ìyẹn làwa ń pera ní ọmọ arúgbó ọjọ́. ọmọ arúgbó hmm. ọjọ́ wẹ́ká àyàn mọ nǹkan tó ọmọ arúgbó ọjọ́ tiẹ̀ ń ṣe gan-an tá a lárúgbó ọjọ́ ẹ jẹ́ àjẹgbádùn yẹn láti ẹjọ́ kọ́ pé àbọ̀ sí ìlú ìtàn. ọjọ́ wa kan oyè ní ọjọ́ wa kan kí lè kọ kí lè kọ yìí. mo ti ní jésù lọ́rẹ̀. Hmm. ojú gbogbo olùtùnú mi ló jẹ́ ní gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. àti bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ bójú wo kíní tẹ̀ǹta ẹ kọ́ ni àbá ọ̀gán ló sì jọmọ́ ìrìn àjò. Hmm, ṣé mọ̀ pé um, kíní kan ni adìyẹ ti ń jẹ kágbàdo tó dáyé ni ká tó bẹ̀rẹ̀ pé à ń fọn eléyìí ó ní ìtàn pè ní trumpet àwọn tó ń wò mí lé wọn ti mọ̀ ó ní ìtàn pè ní trumpet ibẹ̀ láti gbé bẹ̀rẹ̀ nígbà tá a join boys brigade ní ọ̀pọ̀lọpọ̀ ọdún náà sẹ́yìn hmm. mo lè máa sọ pé bóyá ṣe nineteen ninety seven bẹ́ẹ̀ la join boys brigade hmm. Hmm. inú ẹ̀ ni yẹ pé àǹfààní máa ń pọ̀ láti inú ìjọ tó olúkálùkù wa bá ń lọ wọ́n sọ pé ta ló ṣetán láti kọ́ dùrù yìí o àwọn wo ló ṣetán láti kọ́ fèrè irú àǹfààní yẹn ló yọ lọ́dún náà. ìbá mú trumpet. trumpet làwọn múlò hmm. bàtà bẹ̀rẹ̀ sí ń kọ́ fèrè trumpet inú ẹ̀ ní bàtà wa fi fọ́n fèrè trumpet ń dé a lọ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ outing ìgbàjọ èkìtì nílùú nàìjíríà yìí náà ni o a bẹ̀rẹ̀ sí lọ káàkiri ẹ má jẹ́ ká sọ tán <laughs> ẹ ṣe ẹ má jẹ́ ká sọ tán. Ah, ayé àmọ́ máa tẹ̀lé wọn káàkiri ìkẹ́nẹ́ hmm. lọ́dọ̀ ìyá rẹ̀. ìgbókòjó dẹ́kẹ̀lẹ́. Ah. ìgbà tí màmá màmá màmá wa ìyàwó Awólọ́wọ̀ tó ń ṣe eighty eight eighty eight Biden gbà yẹn náà hmm. wọ́n select wa àwa méjì kan náà mú ní Ìbàdàn hmm. tamalọ wọ́n ṣà káàkiri wọ́n ṣà wọn tó máa lu bẹ́ẹ̀sì yẹn wọ́n ṣà wọn kan lẹ́kọ̀ọ́ àwọn tó máa lu sáìtì òun ṣáìdì ṣáìdì bẹ́ẹ̀ tí mo mú ṣáìdì gbèrègbèrè bíi rolling báyìí wọ́n ṣàwọn yẹn níbi àkúrẹ́ so ní ìbàdàn nígbà yẹn lọ wọ́n á ṣà èmi àti ọ̀gbẹ́ni kan wọ́n pè ní dọ̀tún adélẹ́yẹ ọ̀gá náà jẹ́ sí mi wọ́n ní pé kémi àti wọn ní pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ wọ́n fọn jù wá lọ́nà wà nílùú ìbàdàn o orí ọ̀fẹ́ ni o hmm. sùn wọ́n ṣàwọn méjà ṣà lọ alọ́ṣojú wọn ní ìlú kẹ̀nẹ́gbà yẹn bàtí yà ń ṣe eighty eight by day àwọn bí àwọn ṣé díyà gbogbo àwọn èèyàn ńláńlá làwọn jọ lọ́kùnbẹ̀ gbà yẹn so àǹfààní máa ń wà so àǹfààní yẹn ló jẹ́ kí e, èmi gan tún dá ìlú mọ̀ ní gbogbo gbà yẹn látòrí fèrè trumpet fífọn ìgbà tó wá di àwọn ọdún kan ṣe mọ̀ pé ìgbà míì tẹ́bá tó ti wá láǹfààní tẹ́bá tó ti ń pàdé ara yín níwájú ọ̀tà tẹ́ ń fún fèrè yìí tẹ́ ń fún fèrè tẹ́wá rí pé gbà tẹ́ ń fún fèrè bí mímọ́ mímọ́ mímọ́ tẹ́rí pé àwọn èèyàn dẹ̀ ń wólẹ̀ torí wọn wú àwa àti àwa tí ẹ pé kò yẹ kí ọlọ́run fàánú gbà gan hmm. pẹ̀lú ẹ̀ lórí ọ̀tà hmm. a ọlọ́run bẹ̀rẹ̀ sí fàánú yẹn gbà wá ibi tá a bá ti ń sùn làwa náà tí wọ́n bẹ̀rẹ̀ sí rárá lálàá là ń rí nǹkan tó jọ mọ́ ọlọ́run là ń rí nǹkan tó jọ mọ́ ọ̀run nínú ẹ̀ lẹ́yìn èmi ti wá rí mo ti kọ́ ó dẹ̀ pé mo ti mo ti ní àlá ọmọ arúgbó ọjọ́ mo ti ní ìrùn ẹ̀ hmm. kí n tó wá sọ pé nígbà yẹn tí trumpet yẹn trumpet yẹn a wá rí i pé kò fẹ́ lè ní adùn ó ní adùn tó dùn o àwọn tó bá mọ̀ tó bá eh, mọ̀ fún dáadáa ó ní adùn tó dùn ṣùgbọ́n kò eléyìí wá dàbí ìyí táwọn èèyàn tún ti rí i pé ah, ó dẹ̀ pé òun tún eh, ó tún ó tún peléke ó tún yàtọ̀ ó tún máa ó máa ń jẹ́ kí ìwà rírì so àlá yẹn nígbà tí mo rí i pé ẹni àgbà ọjọ́ ni mo rí pé ìgbà táwọn ń yìn ọ̀pọ̀lọpọ̀ ń wó wọ́n ń wárìrì wọ́n ń wólẹ̀ fún ni èmi náà wá sọ pé jẹ́ kí n má lo elé ọlọ́wọ́ mẹ́ta ẹ̀ mọ́ trumpet kí n yí padà kí n yí sí hmm, kí n yí sí saxophone bí mo rí sí ṣe bẹ̀rẹ̀ sí fún nígbà yẹn. kó tó di pé màá mú lọ sí ibi tí ìran ti bẹ̀rẹ̀ gan àti pé ibi tẹ̀ dédú mo fẹ́ kásá ìsìn fàájì díẹ̀ mo fẹ́ kẹ́ bá yín arúgbó arúgbó ọjọ́ ni ó kọ́ yín láti mo dẹ̀ ti gbọ́ náà wípé pé ẹ fẹ́ láti máa yọ lọ́hùn. bẹ́ẹ̀ni ẹ dákun ẹ bá yín láàrin ìṣẹ́jú méjì kan àti ọ̀pọ̀ ṣe fàájì náà ẹ bá yín ọlọ́hùn kó tó ká pé àwọn áńgẹ́lì wọ <laughs> tí máa ní ká máa bá kiri lọ tí ìdọ́là hàn pé àìwà lórí ẹ jẹ́ àwọn báyìí mo ẹ ti bá mi sọ bí ìrọsẹ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀sùn báyẹ̀ tí ìsọ ní ẹ̀kọ́rẹ́ bó gangan làlá ìṣe bẹ̀rẹ̀ gan bó nira ìṣe dé gan sáà tẹ́yìn tó ti ẹ̀sìn rẹ̀ nídìílé ìgbà bẹ́yìn lẹ́ẹ̀kọ́ bẹ̀rẹ̀ rú tẹ̀ ṣe yìí. Hmm, àánú ni ọ̀pọ̀lọpọ̀ wa rí gbà hmm. ẹni tó ti ṣerú ẹ̀ ń mi ẹni tó ló fi jẹ́ pé bíbélì sọ pé ó ní ọ̀pọ̀ ni. ọ̀pọ̀ díẹ̀ ni ọ̀pọ̀lápẹ̀ díẹ̀ láyàn ẹ mo ní ẹ̀gbọ́n tí mo tẹ̀lé hmm. tí ó bá ní dàbí ìpolówó ọjà wọ́n pè ní Bọ̀dé Ọlábà. Hmm. ẹni tí mo tẹ̀lé nìyẹn music school ni ó lọ ní Nsukka hmm. University of Nsukka àwọn láti kékeré ló ti ní in fact ló ti ní ẹ̀bùn yẹn. tẹ bá ń tí gẹ́gẹ́ bí ìyàwó àwọn ọlọ́pẹ́ táwọn bá ràn wọn ni pé kàn lọ gbá bọ́ wá tí wọ́n fẹ́ kọ́ àmàlà sí wọ́n ní máa fi abọ́ yẹn lùlù dé dé kitchen so ẹ̀bùn yẹn ti wà lára ẹ̀ ní àtìlẹ̀ ṣùgbọ́n nígbà tó dé máa fi dàgbà tán ọlọ́run tún ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ wọn tún lọ sí school of music so wá jẹ́ kí ó wá jẹ́ ògbóǹtarìgì nínú mísíkì music gangan ṣùgbọ́n ẹ̀kọ́ lè kọ́ tí mo sọ yìí jẹ́ o fún àwọn tó ń wò náà lé ṣe ó ní nǹkan kan tó ń pè ní interest ó ní nǹkan yẹn nígbà míì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní ẹ̀bùn ṣùgbọ́n tó bá ti ní agbájá o lè má o lè má o lè má lè rí nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀kọ́ wà ní. kí ni mo fẹ́ fàyọ ni pé ẹni tí mo tẹ̀lé yẹn wọ́n ṣe dáadáa o ṣùgbọ́n èmi kí wọ́n tún kí n sọ kí n kàn fún yín ní kékeré mi mi ò ní etí ìlù ẹ gbọ́lù rárá mi ò gbọ́lù rárá baseball náà ọgbọ́n <laughs> mo ti ní etí ẹ̀ nítorí pé mo ní interest mo ní interest mo ní interest interest yẹn wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá rí èmi gẹ́gẹ́ nínú ìdílé wa ń sì tó máa ti ń kà lọ́gà nínú ẹni tó lè sọ pé mọ́mí wa lè ìyá mi lè sọ pé olórin ni táwọn ayé ò bá sọ pé olórin wọn á dárúkọ mọ́mí tó bí mi á sọ pé à ọ̀pọ̀lọpọ̀ lẹ́tà ló máa ń lọ sọ́dọ̀ wọn ẹjọ́ bá pé ọmọ arúgbó ọjọ́ afẹ́ lọ ẹjọ́ ẹjọ́ sọ àwọn náà ti wá ní ìgbà tá a kọ́ dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ah ọmọ arúgbó ọjọ́ ò ní jẹun owó ló fi ra fèrè ah, máa jẹun sínú ẹ̀ máa jẹun fi fèrè sílẹ̀ fi fèrè ṣùgbọ́n gbà tó yá kọ́ àánú àgbà kọ́ tó pe túndé ọlá ọba tó orúkọ tèmi gan túndé ọlá ọba ni. arúgbó ọjọ́ ní ọkọ̀ jáde ń bẹ̀. ọmọ arúgbó so bí nǹkan yẹn ṣe bẹ̀rẹ̀ bí nínú ìdílé wa èmi kọ́ àkọ́kọ́ àwọn tó ní ẹni tí mo tún tẹ̀lé náà òun náà bass guitar ni ó ń play ògbọ́n ló ṣùgbọ́n èmi ni ó dàbí pé ni mo ní ìfẹ́ sí nǹkan yẹn torí pẹ̀lú agbájá tó tẹ̀lé pàtàkì bẹ́ẹ̀ mo kàn á rí i pé o ọlọ́run ló ń gbénú mi hmm, ọlọ́run ló ń pùṣì ara yẹn eh, hmm, ó fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí pé òun lè mú rírí jáde nínú àìrí ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni sà. fúnra fún àwọn tí wọ́n ń wọlé tí wọ́n fẹ́ bá ń sọ kankan lẹ́yìn ètò níbo náà tiẹ̀ lè máa pè é sí gan láti ẹ̀fẹ́ rí gan sóní ọ́fíìsì tẹ wà tá lè máa ti wá wòye ni àti pé níbo náà ti máa ń bùkún yín gbọ́ ẹ bá ń ṣàlàyé ẹ̀lẹ́kùnrin rẹ̀. èèbó ti sáyé dẹ̀rọ̀. Mm-hmm. fóònù ti bẹ̀. fóònù ń bẹ. facebook wà. facebook wà. whatsapp ń bẹ. instagram wà mm. whatsapp náà wà <laughs> tó bá ní pé ká dárúkọ nọ́mbà lámàdá ṣe ń dárúkọ náà ẹ bá mi dárúkọ ẹ. nọ́mbà mi o oh eight two thirty eight sixty two twenty six zero oh nine o oh eight two thirty eight sixty two twenty six zero nine. facebook instagram náà ńkọ́. facebook wa mi ọmọ arúgbó ọjọ́ um, instagram mi ọmọ arúgbó ọjọ́ tutù. mo ní tutù lẹ́yìn. mo hmm, tutù lẹ́yìn ní then the ṣe um, page wa yẹn náà ọmọ page mari page. ọmọ arúgbó ọjọ́ mari page yẹn náà hmm. lọ́nà láì kí n tó yọ̀ǹda yẹn bá ń da lóbólẹ̀ káfí yẹn máa káàdì ètò ńlẹ̀ lónìí kó bá wọn ti jẹ̀gbádùn wa lórí ẹyẹ tó gbé mọ̀mọ́ lẹ́nu ìrọ́mọlẹ́ pírẹsẹ́ńtọ̀ pa old time mo ti gba àdúrà àlejò mi wọ́n ti fún ajẹ láìmọye ìgbà adẹ̀ ti kó ọjẹ rush rush indomie lórí ètò bótó ìgbà bá ti máa pàdé àlejò mi lórí ètò èmi tí tòótọ́ ajẹ́rìí ìkọ́ dìbò náà ń lè ìrọ́mọlẹ́ pírẹsẹ́ńtọ̀ fún mi ọ̀yàn mọ̀kọ́ ibà ẹgbẹ́ síwájú.